jẹta kí ló kọ ẹ. kí ni mò ń gbọ́ láàrin campus káàkiri tán sọ fún mi lórí fún tán fún mi káàkiri pé ìwà títí lẹjọ́ rìn káàkiri ní pounds kí ló pa yín pọ̀ ní campus ẹjọ́ rìn kiri kí ló pa yín pọ̀. lóòótọ́ ni wọ́n tó sí mi ṣùgbọ́n mi ò gbà fún wọn mo sọ pé kì í ṣe nǹkan tó wọ́n rán mi wá ṣe ní school yìí nìyẹn pé ìwé làwọn parents mi ní kí n wá kà ní school yìí. better let today be the first and the last ṣó tí wọ́n jù mí dáadáa lọ bẹ̀rẹ̀ mi ní campus bó tilẹ̀ ṣe ẹni bọ̀ lọ bẹ̀rẹ̀ mi ní campus next time tí wọ́n tún rí ẹ pẹ̀lú ọkùnrin tí mo bá fẹ́ tó di ẹni mi ni kò oye lọ fẹ́ any other guy? tó wà ní campus o. you know what excuse me please come here excuse me. àìjẹ́ bẹ́ẹ̀ tó tún rí yín pa àkókò tó ní pa àwọn ọkọ̀ wí ká pàtàkì ọjọ́ wọn rẹ̀ kọjọ́ tó jáde wọ́n ti máa ṣe fún ẹ lọ́bẹ̀ẹ́ mi campus lọ́bẹ̀ẹ́ mi ọ̀rẹ́ mi ayé ẹ̀ máa dà ọ́ máa wo trash máa wo beach yìí ló ń bá mi fọ́ kó máa fi fẹ́ sílé àwọn náà sọ àwọn yẹn pé bẹ́ẹ̀ fún fún ọ̀hún àti ẹ̀kọ́jọ́ orí káàkiri ní káńpọ̀ ń gbọ́ kúnlẹ̀ kí ló ṣe ẹ́ ṣọjà wèrè ni ṣùgbọ́n tó ń bá sọ̀rọ̀ ni. kí ló ṣẹlẹ̀. Meredith ó tó sì mí lóòótọ́ àmọ́ mo sọ fún pé ìwé ni wọ́n ní kí n wá kan skul yìí pé kò ń ṣọkùnrin náà ní pé kí n wá tẹ̀lé. ọ̀rẹ́ mi ṣé bí mo sọ fún ẹ pé kó fi bọ̀bọ̀ Túndé yẹn lẹ̀ ó fẹ́ gbọ́ tèmi àbí ṣé mo sọ fún ẹ pé bọ̀bọ̀ yẹn ó láìka obìnrin jù ṣóun nìkan ni ṣó fi ṣe é ni. ṣé mo lè pé kí I I beg, abeg abeg abeg if you know say that that's thing you want I beg. you kill me you trash me no please tó bá sì mọ̀ kó àwọn ọ̀tọ̀ máa sọ kó kúrò wájú mi kí ni trash èmi mo náwó mi mo lè náwó mi fifty day kó tó bá wù mí lè fi ṣe mo lè bí ọ̀tẹ̀ sí taste tó bá wù mí. kò ní la jésù jésù kí ni kò fún ẹ wọ bí ẹ wọ bí wọ mi dáadáa sọtí mi nínú kámpọ̀sì àti lecturer àti anybody nínú campus yìí fọ́ padà anybody nínú campus yìí kò sí kó ká máa fi ṣe next time bá tún bí yín pọ̀ tí bá tún bí yín pọ̀ máa ní kó sì kíyàn lẹ́ láàyè ṣó ti pọ̀. ọmọ bàbá olówó ni mi mú wa báyìí from nowhere mi wọn bí atálíkà rẹ̀ bàbá àbí capital rẹ̀ bàbá ẹ̀ let them be the first and the last tó máa bá sọ ṣó ti pọ̀ get out from my second place tí kò ṣì kó wájú mi. ọmọ akọ́kà yìí. ọkọ mi ṣẹ́yìn amọ̀ba ti wá tọ́ báyìí wọn náà dẹ̀ mọ̀ kóhun ti kàbùkù kò sí nǹkan tí afẹ́bọ́ lọ́run ṣe lórí wípé a tún máa tẹ̀síwájú láti ibi ta tún bá ọ̀rọ̀ yìí dé ni òun náà bó ṣe wáyé èmi àti ẹ ti sọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ lẹ́yìn eléyìí tó ṣe mi ò rò kó tún máa gbójú sókè sọ fún òun fẹ́ ṣe mí mọ̀ torí òun gan mọ̀ pé tóun bá ṣe mí mọ̀ ó máa bọ́ sẹ̀tẹ̀ ó máa bọ́ sí jákujàku fóun mo ṣe wá wò pé kò yẹ kémi tiẹ̀ máa bẹ̀bẹ̀ mo wá wò pé ẹ̀jọ̀ torí ọlọ́run ọkọ mi bóyá kẹfù oníjì wà nítorí ti ọlọ́run òun torí ẹ̀ á lè lọ́mọ burúkú pa fẹ́kùn jẹ mi ń wò ó pé káṣá ó tẹ̀ wọ eléyìí kò lè lẹ́yìn eléyìí kò lè ṣe mí mọ́ tó máa jẹ́ láburú fún òbí rẹ̀ àbí wà gbọ́wọ́ ẹ̀ gbogbo tó jẹ́ kínní. mọ́mí ìjọba lójú bàbá jọ mí kí ni ó jọ mí lójú gidi gan kúkú máa bọ́ ọmọ ẹ jórúkọ papọ̀ jọjú ìwọ náà jọ mí lójú lẹ́nu ẹ so o lè máa bọ̀ bọ́já wúrà o lè pẹ̀lú ọmọ ẹ máa plead fún mi kẹjọ máa bẹ̀ mí lórí kíni ọ ayé o obìnrin má lè darí ẹrú o. Ah, kí n lọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́. kẹ má ṣe wọ́ọ̀tì kẹ má lè ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ my God. Oh my God. Oh God. Ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. All right. Tí ọmọ burúkú bá fúnra ẹ̀ wọlé tó ẹkùn lọ, tẹ́kùn bá pàjẹ́ kí ló fẹ́ ṣe fún? Yẹ́ ọmọ má pa mí ọmọ má pa mí tó bá yá tó bá dásìkò kan á di ọmọ má para ẹ tó bá yá ní tó bá lè para ẹ kó para ẹ oníkálukú wáyé tiẹ̀ ni ọlọ́run kan fi wá ṣe ọlọ́kọ̀ ara wa ni ọmọ tá a bá ń bá sọ̀rọ̀ tó bá warun kì ó ń lọ parun bẹ̀yìn ni oh yes àdúrà ni pé ọmọdé má para ẹ má para ẹ tó bá dé ah, ọmọ má para ẹ ní. àbò tiẹ̀ ti gbàgbé pé ìwọ ni ọ̀rọ̀ ọmọdé ti kọ́ sùn tó jẹ́ pé mi gan ni máa ń bẹ̀bẹ̀ fún ni tí màá sọ fún ẹ pé ṣe sùúrù ṣe tọ̀hún now jọjú. how old are you now. you reach twenty years. twenty nine years of age. àtúnwá pàṣẹ wọ yunifásitì tó ti yẹ kó ti gbàgbé láti bí age of twenty two twenty three latest oh god a sì náwó lé ẹ lórí nígbà tó wà ní secondary school o mọyì àwọn schools tó pòyì tó para tá à ń pààrọ̀ fún ẹ lórí kíni ìpátá o in bad gang o tún fail o tún ṣe gbogbo ẹ tá à ń school like four five schools àbí bẹ́ẹ̀ kọ́ now ìyẹn ti wá jẹ́ kọjọ́ lọ lórí ẹ̀ ṣó gbàgbé pé a tún rún ẹ a tún technical school kan tó jẹ́ pé lẹ́yìn ìgbà yẹn náà wọ́n tún lé ẹ̀ e ń bẹ̀ náà ni kò jọ lílé kò jọ gbogbo ẹ̀ la fi páàṣẹ tó fi finish ń bẹ̀ náà ó wà ní higher institution ó tún gbé wà èdè bẹ̀ wọ́n wá lé ẹ̀ e kúrò ní school ẹ̀ wá ń bá a bẹ̀bẹ̀ ìwú ẹ̀bẹ̀ wo nìyẹn. ọ oh, tí n bá jẹ́ good luck tí mo jẹ́ president ìlú kí wọ́n ní ọmọ ń wùwàkiwà ọ̀tòrí ẹ̀ lè kúrò ní school ṣé wò mọ̀ pé tìjú lásán ni mi ò ní lẹ́nu àti sọ pé òkè kan gbà padà bójú ò bá tó togun sójú ò tó ti lé wo environment wo environment tá wà yìí wo ibi tá wà yìí wo wàhálà tó ọmọ ẹ̀ ń dá sí wa lọ́rùn day in day out every day wo wàhálà tó ń fà sí wa lọ́rùn ìjà alágẹmọ kó àrùn ọ̀nà alágẹmọ kó àrùn ṣé bójú ò bá ta alágẹmọ ojú ò gbọdọ̀ ta àrùn ìwọ tó ń bẹ̀bẹ̀ ọ̀ السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة mubarakati walhamdulillahi rabbil alamin. Ah, ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alihamdulilayi. ẹ jẹ́ a tún dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí i. alihamdulilayi. ẹ jẹ́ a alihamdulilayi rabbil alamin. alihamdulilayi rabbil alamin. ah bàbá wa ó sí méjì tíyàwó yín wọ́n gbé wá bọ̀hún lójú oorun ah, ó léwu púpọ̀ hmm. àmọ́ ó lọ́nà àbáyọ torí pé ṣẹ́rí ọlọ́run tẹ́ rí yìí gbogbo ohun tó bá fẹ́ ṣàánú èèyàn lórí ẹ̀ náà ni ó fi hàn ẹ̀dá ọ̀nà àbáyọ tá a wá ló wà ń bẹ̀ òun náà ní pé ẹ ọmọ yín ń kọ́ bo ló wà. torí pé ọmọkùnrin ọ̀hún kádàrá kan náà lẹ́jọ́ gbé wáyé bó bá kọ́ lé ogún bó bá kọ́ tọgbọ̀n bí tiyín náà ti rí nù ni àmọ́ ọmọkùnrin ọ̀hún ọgbọ́n tẹ́ẹ̀dá fún ọmọkùnrin náà tí àbáyọ náà fi wá ni pé. mo gbé sílẹ̀ báyìí ta ni ká máa lọlé táwọn orò pàdé wa lọ́nà tó jẹ́ pé ó kù díẹ̀ káwọn fúnra wọn kan tó fún mi jẹ̀bọ. mo rántí wípé a lọ sílùú kan náà nígbà tá à ń bọ̀ mọ́tò wa láksidẹ́ǹtì àwa fẹsẹ̀ rìn láti pé kéèyàn wó rìn láti ọmọ bíbàdàn ṣe jì sí bàgà bẹ́ẹ̀ ni ìrìn mi àti ẹ̀ ṣe rí lọ́jọ́ náà torí mọ́tò kò tiẹ̀ kọjá débi tí wàá ṣàánú wa tàbí tíjọ́ tá a ṣẹbọ ṣoògùn tán tá à ń bọ̀ tó lè gbàrò nídìí mi tí mo wá rìn pẹ̀lú just ordinary skirt ṣẹ́ẹ̀tì ọ̀hún ẹ̀ ló bọ́ lọ́jọ́ yẹn tí mo fi bòdì délé àbáwọn ògbà tẹ́mi fún ara mi tí mo ti di wèrè kalẹ̀ mélòó ni mo fẹ́ kà nínú gbogbo èyí tí mo ti ṣe sẹ́yìn mímọ tó bá ti tán kò ṣe làwí sórí bí mo ṣe ń wò yìí làwọn tó jẹ́ pé tí wọ́n bá ti lé lé lé tí wọ́n bá ti bà bí wọ́n ṣe máa ń wò bí mo ṣe ń wò yìí. gbogbo èyí tó wà lọ́wọ́ ẹ̀ níbo ló ń gbogbo ẹ̀ lè lọ. díẹ̀ díẹ̀ kódà ajá mi tẹ kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ mo ti wá mo ti rí kó síbi tí mo rí dé ìgbà tí mo hà rí ayéwo bá ti rí ìjà lè lọ mtn máa rí lò. wà wà wà àtajá àtẹ̀tìẹ̀ kí ló fi gbogbo ẹ̀ ṣe. kò ṣe ó mọ wọn ṣe rẹ láti ìgbà tí dáàdì mi ti ṣe aláìsí mú mi máa ń wúru gan mo kàn jí láàrú pé ah kí ni mo tẹ̀lé fún múnú ìyá ìdùn láti kókó tẹ̀lé pàrọ̀ òun rẹ́ pé kí ṣẹlẹ̀ ni ìgbà tí wọ́n á ṣe mọ́ àpèsè wọ́n á jẹ́ pé kí ṣẹlẹ̀ gbọ́n á fi ṣe pẹpẹ sùn tàbí súyà ìgbà tí mò ń wá rí má dà pé mo kàn lọ lọ́wọ́ lásán mo kàn ní kí tètè máa lọ tí ì ṣé ó jẹ́ ni. orúkọ ẹ̀ ní ọ̀rẹ́ mi ni ilé ìmójútó di wọn tó lọ gbé jìyẹn títí àgbà ah, o. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo máa ń tọ́jú bọlé gan-an mo máa ń lọ ilé babaláwo dáadáa mi fi bá tèèyàn jẹ́ torí ọ̀rọ̀ ara mi ni. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí kò sí ilé babaláwo tí mi mọ̀ bẹ́ẹ̀ ni ibi tí ẹ̀ dé mo ti débẹ̀ ibi tí ẹsẹ̀ yìí yóò dé mo ti débẹ̀ àti rìn. bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ mọ ọmọ kú ẹ ọmọ kú mi àti mi o ó mọ̀ fún lọ́ọ̀nù torí kó ba lè dá fún mi. ẹ wò oní bàbá kan ń gbẹ́jọ́ tí n bá mú un débẹ̀ ó dá mi lójú pé gbogbo problem tó wà lẹ́yìn ó máa bá wa solution sí. ó dá mi lójú tí ó dá ẹni ojú àti ìpẹ́bọ tó dá ẹ lójú. ẹ lẹ́nu lé o <laughs> àti ìrẹ̀ wà bíbà ẹ ká sọ má nù. níbo ló ti rádìí ẹ dúdú. ah ẹ wo àǹtí mi ẹ máa bá mọ́ mi sọ̀rọ̀ ọlọ́run mọ́ mi ti ń ronú jù ṣé nígbà tí mo jí láàárọ̀ máa wò pé ah kí ni mo lè ṣe o láti lè mú inú ìyá ẹ̀ dùn wọ́n á wọ ajá lọ pé má ti rí ajá yẹn á fi ṣe pẹpẹ soup àbí síríà ìwọ mo wá ajá títí títí títí tí ó dùn mí mi rí ajá ṣé ibi tí mo rò pé ah ṣé máa ṣe lọ ní empty hand lọ sílé ni máa rí ẹ̀jẹ̀ ìbò irin gbèrègbèrè ah dájúdájú eléyìí ọmọ àdúgbò ló máa jẹ́ tí mo ra mú báyìí ó dilé àǹtí mi ẹ sọ pé ó ti. èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ tún rí èyí tó ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé. ẹ̀jẹ̀ náà kò sí mo tó ṣe o ó ń rìn lọ́mọ́ mú dáwọ̀. pé mo dá ìdúró kẹrin nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àtọ̀rẹ́ mi àjọ ń bọ̀ street kékeré kan tó wà ń bẹ̀ yẹn àjọ so bá yẹn ń bọ̀ yẹn wá rí ẹ fáìn gan-an ọlọ́run bá ń gbọ́ so bó erí yẹn òun ló sọ mí bẹ́ẹ̀ o kì í ṣe pé bẹ́ẹ̀ pé mo fẹ́ dá yín dúró tẹ́lẹ̀ no ó ní ẹ fáìn yà ó sọ mi ní ó dẹ̀ rí pé yà ẹ fáìn ló tọ́ wá ní dá yín dúró so mo á dá yín mo á ní ó ní kí n bá yín sọ̀rọ̀ ó ní kí n bá yín sọ̀rọ̀ pé bóyá ilé fẹ́ mi. yẹ́rí ẹ mọ tẹ bá gba kánú street wọlé ẹ máa rí ilé three two story building kan bá tán kọ́ síbẹ̀ yẹn ẹ dáàdì mi ló kọ́ lé yẹn gọ́rọ́ ẹ̀mọ́ wọ́n fẹ́ǹsẹ̀ mẹ̀kúnnù ní kọ́ yẹn dáàdì mi ló kọ́ ohun owó wà lẹ̀ ọ̀rẹ́ mi ló kí lorúkọ ẹ náà. jọmílójú lorúkọ mi. oh no wonder àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó lórúkọ máa ń ro ọmọ àpèjá máa ń yẹ̀yàn orúkọ ẹrù ẹ gan o torí pé o jọra ẹ lójú gan ah! tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wá ní ẹfọńtì láti wá bárú èmi ó rí mi ní. kí ló fi mí pè náà dádì ọba àmọ́ agun rate port kí ló kàn mí pẹ̀lú yẹn to hell in your life má ẹ bá try ẹ mọ ṣọgbọ. Ah, ah, láyé lájí ẹ má ẹ bá try ẹ mọ ìdí o. kúnlẹ̀ sórí kò tó dáná kúnlẹ̀ bá ló ń ṣe báyìí bá ló ń ṣe ó gbá mi ló ti ń sọ òòsàn kankan kí ló dé wọn náà ló ní kó kìkì kí n lọmọ. kẹ́ni òye sọ̀jà. ẹ jẹ́ òṣì mo fẹ́ bó bìnrin sọ̀rọ̀ ní àdúgbò ilẹ̀ ìgbẹ́ kí ló kàn pẹ́ ládùúgbò ilẹ̀ yìí ló fi ní dájú ẹ̀ kọ́lé síbẹ̀ kò tẹ́ gbá ẹ lójú dáadáa. mo ló ní pé kí n máa gbéraga kí n máa ṣe báyìí. kí n máa kí n máa ní gbéraga ṣé kó máa sọ ilé tẹ̀yìn lé dájú ẹ̀ kọ́lé a kò já rárá mo bọ́ ọmọ ọmọ tó jùlọ ti jẹ́ kọ́mọ yẹn lọ létí ẹ̀ ò ṣàgbóná. mo gbá nǹkan. mo gbẹ́ ẹ̀ kan káníwọ̀ náà o àti tó bá fẹ́ sọmọ bẹ́ẹ̀ wo máa dọ́ọ̀jì ni o dọ́ọ̀jì ni wọ́n lè jẹ́ kó ló sọ fún fún ìta mi. má wọrí ìpẹ́. ló sọ fún ìta lọ́wọ́ mi. kí lè bẹ́ẹ̀ kí lè bẹ́ẹ̀ kì í ṣe é sí. nǹkan tẹ ṣe náà bẹ́ẹ̀ ṣe jẹ́ náà yẹn tó kí mo lọ jẹ ìfọ̀sí ìfà. bẹ́ẹ̀ni sóun jáde. tẹ sọ̀rọ̀ ẹ dárin dín. ní ẹsẹ bẹ́ẹ̀ tẹ tí mi jẹjẹ kí ìta nìyẹn. I'm mo ti understand nǹkan ni màá sọ nípa ẹ má bínú kí ni mo fi bẹ̀rẹ̀ jẹ. lákẹ́ ẹnu ẹjọ́ kúnlẹ̀ ó rí pé ó sì bìlì pé àwọn ọmọ táwọn àrí lójútì láwọn máa ń gbé wálé yẹn pé lójútì láti rí wọn àbọ̀ ń jọ̀wọ́ bá ń ṣàlàyé fún. kódà ẹ bá mi kẹ́kọ̀ọ́ wá dákẹ́ kò kò sí bóbìnrin náà ṣe lè lọ́pọ̀lọ́ tó kò sí kó fìrì tán dọ́rùn. má ti ṣàìsẹ̀ látọ̀kan má ti wo láìsí tí má fún má wo ilé iṣẹ́ tó ń ṣe bálabàla. Ah, ah. ah, oh, ọmọ ẹni ò bá jọ ni àbáyọ ìwọ lọ̀rẹ́ o. hello sister. sun sister. Um, má bínú pé mo disturb mi pé mo tó ṣẹlẹ̀ ni pé mo ṣẹlẹ̀ dé syria ni ẹ̀yà mi ń gbé ní nàìjíríà so lẹ́yìn jọ́ mẹ́ta tí mo dé sí nàìjíríà ó mú wa surprise pé bí àwọn bá ṣùgbọ́n ní area ṣé àdúgbò ilẹ̀ ń gbé ni. <laughs> no èmi ò gbé lérí àìná ọ̀bánkà ni mi so mo fẹ́ gbé mọ́tò mi ní car wash tó wà bẹ́ẹ̀. so yóò bánkà àti níbo lẹ kó ibùkún látàrí káfíńwáyé kàtí ọmọ yín ló ti àgbékalẹ̀ ẹ̀sìn wọn ní kẹ́ wá kó èmi mò ń kú gbẹ́lá tààrọ̀ òṣìṣì tẹ́ ṣe náà nìyẹn tí bàbá tó bíbi fún yín ló ti wọ́n fi gbóyún lọ́wọ́ yín tó sọ yín ni bàbá kọ ọmọ mẹ́fà kalẹ̀. èmi kọ́ mo dúkọ̀ yín lédè kó o ṣe gbọ́ èmi lọ. àti kí lè kọ́ fún mi fún. so ẹ ti bímọ wọn fún ní ọmọ yín yàgbé káàkiri ẹ sọ mi pé báńkà ni báwo lè ẹ ṣe máa gbé mọ́tò wá sí káwọ̀ tẹ máa kiri mọ́mọ́ why this Sister, nǹkan ṣe yín o kí lẹ̀ ń parọ́ òṣìṣì ẹ ó mọ́mọ́ ní ọmọ sí yàgbẹ́ sílé ẹ wá ní ẹ̀yin ṣiṣẹ́ ń báǹkì ẹ̀yin ló dẹ̀ ń parọ́ òṣì ẹgbẹ́ òṣì. àdìsẹ̀ rí bá ẹ lọ kó gbẹ kóòrùn lọ. kúlẹ̀ ṣẹ́rí ìbàdàn dábẹ̀ ń sùn. Ah. dákẹ́ ní ọjọ́ ọ̀bẹ ní ìwọ tó ṣe kọ́ o ṣe kọ o ti upgrade rẹ so yẹ òun ayé ẹ ti bàjẹ́ upgrade kí ni tí mo upgrade. ẹ ṣe bó ṣe ṣẹlẹ̀ jọ. ó ti ẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ yìí ó mọ́ mọ́yìn ló ti bẹ̀rẹ̀. mọ́yìn mọ́yìn. tó ti another high class bá máa wá náà wá ti mọ bó ṣe gbọ́ ó pa ó pa sọ fún má wọ̀ ẹ́. no no no ṣé mo try ni wọ̀ rí o wọ́n láǹdẹ̀ nítorí òun kò bẹ̀rẹ̀ báwo ni mo bọ́ níbo látàárọ̀. mo jáde náà ọmọ mi ń kọ́. ọmọ yín wà nílé ó sì ń ké látàárọ̀ ìgbà tí mo dẹ̀ dákẹ́ tí ò dáhùn èyí ti plásítà yẹn fídà mọ́ lẹ́nu sí mi. báwo ló ṣe máa fi plásítà lẹ lẹ fídà mọ́ lẹ́nu fún mi. ìgbà tí mo rẹ̀ dákẹ́ tí ò ṣe kí wàá ní kí wàá ṣe. ó ga o. ẹ wá ẹ wá ẹ̀wọ̀n màmí ti yọ àti pé ìbọ̀dá ti dé ní pé kẹjú sí àwọn tẹ́wárí. màmí ti yọ. bẹ́ẹ̀ ni jẹ́ ń yọjú sọ́mọ mi náà màá ṣèwádìí fún mi. ó ti ọdún sáà ó bọ̀ sí i. gbọ́ o ọ̀rúnmìlà ìlàsóde rí fún kirigi nílé adó àràbà ló arábẹ̀ ojúmọ́ ti mọ́ wá ìfẹ́ dákọ̀ dákun kọ́ dábọ̀ dábọ̀ kọ́ dákun má fi dúdú pé funfun má má fi funfun pé dúdú má kó lòlò fún ọ wá báyìí lògèrè máa ta torí bí gbóbá jẹ́ arí gbogbo ayé bákàlàmù gbóbá jẹ́ arí gbogbo ọ̀run bólógbó bá gòkè àjẹ́ ojú rẹ̀ atókùlé atóko òmàkọ́mọ jẹ́ mọ́ o bàbá fẹ́ mọ lójú bẹ́ẹ̀ aríran ní ọ̀pẹ. ọ̀bàrà òṣà ẹlẹ́rù. kí lorúkọ ọmọ yìí gan. jọmí lójú. jọmí lójú. Ọ̀rúnmìlà dákun dábọ̀ ọ̀rọ̀ jomi lójú yìí ọláyẹ̀wò ire. ẹ wo bàbá nítorí ọlọ́run ṣe rí àtẹ ṣe yẹn ẹ jọ nítorí ti ọlọ́run gbogbo nǹkan tẹ bá lè bá mi ṣe òun ni kẹ́ ṣe o mo ní kẹ́ wo ẹ má wo nǹkan kan ẹ má jẹ́ kó wo ẹ̀jọ̀ yín lójú ńṣe ni kẹ́kọ̀ọ́ tí àṣẹ ẹ̀ mi ṣe gbogbo nǹkan tá a bá lè ṣe tó rẹ̀ mi ti bọ́ ẹ̀mí ti pin lọ níbi ní sáà tá a wà yìí kò sẹ́mi kankan mọ́ nǹkan kan tí ẹ wo wọ́n ti kú bọ̀kan bákan bákan o. bàbá ó tó yọ lọ mo ti ròyìn fàǹtí mi gan o mo ní ẹtì ẹ máa ṣe mi torí pé mo ti mo ti ròyìn gan fún ọ mo ní kì í bà tì mí pé kò sí kọtẹ dáwọlé báyìí tí ò yọrí sí rẹ. ìfọ́ sì bá yín ṣe torí èèyàn ò ní sunkún wọlé ifá kọ́mọ rẹ̀ rìn jáde ẹ̀ẹ́ rẹ̀ rìn jáde àmọ́ bí ó kàn sí ni pé bí ọ̀rọ̀ ọmọ yìí Ah, ibi ọrọ rẹ̀ ṣe sí ó léwu a máa yanjú rẹ̀ ẹ wá wò mí ìyá àjọ mi lójú yọ nà yín lówó hmm, bó bá nà yín lówó yóò sì tún nà yín nírìn pé ẹ hmm, gbàdúrà ọba ti kò kò ṣe nǹkan kan bàbá kò ṣe nǹkan kan bí èèlò wa lówó wa. ẹgbẹ̀rún méje ẹgbẹ̀rún méje ni ẹgbẹ̀rún méje. owó tá a kó wá ti ó tó. ẹgbẹ̀rún méje. àbí ẹgbẹ̀rún méje seven thousand naira. ètò àbí ẹ̀rọ kà. ẹgbẹ̀rún méje ń pé o. ẹgbẹ̀rún méje náà àbí kí n kúkú gbọ́ ó sì kú bíi méjì nbí ṣé n kúkú kó gbogbo ẹ lẹ. ẹwọ ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu. ẹ wò mí ifọ̀ ọ̀bá ní o nítorí rẹ̀ gbogbo èèyàn ṣe máa sọ pé mi àrólé ọlọ́fin pé mo burú. ń ọ̀gbẹ̀gbin mi torí mi yìí fẹ́ kéèyàn fi rẹ̀ kú rẹ̀ rẹ̀ mi lára ó ní gbogbo èèyàn ti máa sọ àròlé ọlọ́fin o kò gbádùn. bàbá ẹ ti gbàlejò dúpẹ́dúpẹ́ lójoojúmọ́ ẹ ti gbàlejò dúpẹ́dúpẹ́ lójú bí ìgbà ti jẹ́ pé ẹ fẹ́ lè máa ní ṣé bí mo gbé ni. àǹtí mi ẹ fọkàn yín balẹ̀. tí mo ti sọ fún ẹgbẹ́ bàbá tí mo mú yín wá báyìí kì í bá tì ní wọn. ó sọ bẹ́ẹ̀. gbogbo tó bá ti dáwọ́ lé yọrí sí ẹni ìrọ́dàbí lójú pé ọ̀rọ̀ wa ti dayọ̀. tẹ́rí bó ń ṣe ròyìn ẹ̀mí fún ẹ òròmọdìyẹ tíyìn ni ọmọ àwòdì ìyá rẹ̀ tó màṣá lòun sọ ẹ wò mí n ò pé méjì. wọ́n bá béèrè gbogbo àdúgbò yìí pé àròlé ọlọ́fin ìgbò mẹ́fù wọ́n tọ́ sọ pé n ò pé méjì mo lè dọ̀ èèyàn imú tèmi yàtọ̀ inú mi náà sì lè kọ̀ gbádùn. <laughs> torí tèmi ò ṣe wá dá yìí mo wá kọ̀wọ̀ sí inú kí mi kọ̀wọ̀ sí èmi ìfẹ́ kéèyàn wá fèrè àkúrà kọfẹ́ra ńlá bébí bá ti sọ fún ọ bí ọba wa dà padà kọ wá gbowó ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹ máa lọ. mi lọ́wọ́ ṣàdúnṣí gbogbo wọn ni wọ́n mọ̀ mí pé mi àròlé ọlọ́fin ìgbò mẹ́kùn dán létí ṣe bí ọmọ làwọn ọdún ìlú yẹmi ọmọ agbáka kọ́ lójú lójú ogun bí n bá jọ ọyàn ìwà nù tèmi ọjọ ọyàn iṣẹ́ mi gan ọjọ ọyàn ìmú mi yàtọ̀ sí tẹlomi. bàbá má ṣe yàmàyàmà o bàbá má ṣe yàmàyàmà o bàbá má fọ́n bò rárá o mo láìkí yín gan ah! mo láìkí gan má ṣe yàmàyàmà ẹ má lọ́ọ́ ṣẹlẹ̀ sí ẹ má jẹ́ ọgbẹ́jọ ẹ ṣe mí máa jókòó kí sáré jẹ́ à. àgbọ̀dọ̀ nílẹ̀ méjì bẹ́ẹ̀ lórí gbogbo àwọn tẹ̀mí ń ṣe é fún wọn lọ rèé bí wọ́n léèrè àjọ àfi ìtàn ọba sanwó mi. two hundred thousand baba ṣé ẹ̀rù kó ẹ̀rù kó yín sì kí tó two hundred thousand ni mo fún yín sàpàtà lórí pápá ni mo gbà lọ́wọ́ ọlọ́kadà gbọ́ olómọ́tò mo gbà lọ́wọ́ wọn lójó yóò ṣiṣẹ́ ọmọ bọ́ọ̀sì kọjá de fún mi mo wá kó afẹ́ aṣọ sítórì fẹ́ mi. ẹ wá ẹ wá ó dáa kó tó máa ṣẹlẹ̀ ẹ sì ní pé ẹ má ṣe ẹni tì mọ́ ẹ kó tó ẹ ta aṣọ fún ẹ kí n máa bá tèmi ẹ ṣàlàtìlẹyìn mi tẹ fẹ́ rí mọ́ ẹ wo ṣe àdúgbò nǹkan tẹ kó sọ́nù ẹ wo ẹ gbàgbé ẹ gbàgbé kan mi ò kó já o mo jà kárí ọ̀tẹ̀ kó sọ mi ò kó já o mi ò kó já rárá ọkọ ẹ mo sọ fún yà o. Ah, wò mí sórí wọ ọmọ yìí mi gan fún alára mi ń ọ̀dà èmi fún alára mi mọ̀ pé ń ọ̀dà èmi gan gbádùn inú mi ọ̀dà ẹ̀yìn mi ọ̀tún wọn gùdùgùdù lẹ́yìn mi bí ẹ̀yìn ìjàgbá bínú mi ṣe rí nù gbogbo ara mi kìkì wọ ni. ẹ ẹ jẹ́ ká fi kọ́ra ó sì lọ́ba tó ẹ ta kọ́ ọdún sí pọ́pọ́ ọdún ọba ẹ̀ ẹ bá bẹ́ẹ̀ mi ò kó sọ́run bá gbogbo sínú. ọkọ ọmọ lọ jẹ sí mi wọn jẹ pé sórí sórí oníbàárà mi lọ jẹ wọn jẹ kí n ti yìí bí bẹ́ẹ̀ bá kọ́ sórí ìwọ ni èmi náà wàá di fún ọ́n bò bàbá n ó di fún ọ́n sórí bó ṣe ah.

ó ti ṣoore fún mi tí ó bá ṣoore fún mi òun náà ń ṣèyàn bẹ́ẹ̀ bọ̀ ọmọ ò kọ́ mọ́ orí kunkun orí kunkun nǹkan tó máa ń ti òun náà tó lọ mú ṣòkòtò ní kí ló lọ mú ṣòkòtò ẹ̀ sọ fún mi. àwọn aṣọ tó ti gbẹ ni àwọn aṣọ tí mo fò kó gbẹ ni. aṣọ tí ò ti gbẹ. àwọn aṣọ tí gbẹ. irọ́ ọ̀rọ̀ burúkú wo nìyẹn o ṣe oníṣe bóyá fi ti tiẹ̀ bóyá fi ni mí lára ṣé yìí sì náà. mo ti sọ fẹ́ pé inú ilé tó ń bọ̀ yìí o nídìí láti kó máa tójú

ilé ìgbé kó ló lọ. bàbá làbèrè bàbá olúwa wo. bàbá. ṣé ò sí o. bàbá ti kú. ẹ bàbá bàbá ṣe kí ni. bàbá ti kú. bàbá bàbá mi àbí kò mọ bàbá tó tà ń sọ ẹ ṣàlàyé fún mi bóyá kò mọ tà ń sọ. bàbá tà ń sọ wọn tóbi wọn lómi lára wọn wọn dúdú wọn ṣe gbẹdẹgbẹdẹ. bàbá mi ni wọn. ó di fábí. bẹ́ẹ̀ ni bàbá mi ni wọn ti kú láti jẹta àná làwọn aláwọ ẹgbẹ́ wọn gan wá gbé wọn. Yeah. ṣé kò sí mà. ẹ ṣe sùúrù ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ ṣe sùúrù. Ah! sùúrù kí ló fẹ́ kí n ṣe ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta lẹ́nu tó jẹ́ pé kò lè má rí yín ní ọjọ́ kan tàbí ìkejì òun náà mò ń try láti ṣàlàyé fún yín pé ìgbà táwọn ò ti rí ń bí èmi ti rò pé bóyá ilé lòun lòun wà ní tiẹ̀ ni àfi bẹ́ẹ̀ ṣe david ẹ̀ sọ pé kò wálé òun. dájú àṣìṣe ń jáde ọ̀rọ̀ burúkú wọn lọ sọ ilé làwọn ọlọ́wà ṣé ó lè má rí lọ́júmọ́ kan ní tó fi máa wà ní ilé mi lójijì ọjọ́ mẹ́ta tí ò ní tí ò ní wá síbí báyìí. Ah, ah. olóòrò pẹ́ lọ́wọ́ àfọ́jọ́ mẹ́ta ní tó jẹ́ ẹgbẹ́. kúlẹ̀ kúlẹ̀ ibà ló wà ìkọ́ni ah, ṣẹlẹ̀. tẹ́ bá gbẹ́ ìnàjọ́ mi lójú tó bá gbẹ́ ìnàjọ́ mi lójú ibẹ̀ ẹ lọ́nà sí tó bá rí àwọn tó nà mo ò lè súnmọ́ wọn mo ò lè súnmọ́ wọn rárá ọ̀nà go ọ̀nà bàjẹ́ mo tẹ̀ fẹ́ súnmọ́ bẹ̀ pé tó bá rí bójú ọṣẹ rí mo lè súnmọ́ bẹ̀. àmìlẹ́jọ́ ẹ̀ wọ́n lọ sọ. jọmílójú wa jọmílójú yín jọmílójú yín ẹ ọmọ tẹbí ibẹ̀ ibẹ̀ yẹn lánàá ọ̀nà gidi gan ni mo lè súnmọ́ bẹ̀ a ti plan fún ọmọ mi àbí. mo plan fún. o plan fún. mo plan fún. ọmọ mi tó ti wọ. ọmọ ọmọ ọmọ pẹ. ọmọ pẹ. ọmọ pẹ. mo wà lọ síbẹ̀. mọ́mí mo mo mọ bẹ̀ bọ́ mo lè mú ilé bẹ̀ máa náwó bá sí ìyẹn kúrò ṣe lè. mo náwó bá sí ìyẹn yá. ọmọ mi láti mọ mi yẹn. ọmọ mi láti mọ mi yẹn. olókùnkùn ah. yẹn. oníṣẹ́ mọ̀ sẹ́mà làwà ọ̀tá bàbá gbàlagbà ìwọ ló tẹ ọ̀tọ̀ ló tó tó ló ti gbàlagbà bàtà òní ó jẹ gbàlagbà bàbá jẹ bẹ́ẹ̀ ni kí bàbá jẹ ní sọ́dà yìí tó wá gbọ́ ta wà sáré kàmàkàmà wà kó sí ìbàdàn wà kó sọ́wọ́. àwọn bí a ti ń sọ. Ta lẹ́yìn lórí ọ̀rọ̀ ọmọ ọmọkọ́mọ yìí mo bá débi o torí mo mọ̀ dájúdájú ìgbà tí ọ̀rẹ́ wa pè mí pé wọ́n ti so mọ́lẹ̀ wọn nà bẹ̀ mo ní níwájú ọlọ́run àtẹ̀yìn ibi tó wà yẹn ó ti yájú sí wọn bẹ̀ ni tí ó bá yẹ pé kò gbé wọn ní á jẹ́ pé ó bú wọn tàbó láàlì wọn níbẹ̀ mo ní ó máa jẹ́ pé ó ti ṣe nǹkan tó bù wọn lọ́kàn báyìí ni fi wá wò pé ọmọ yìí dìsa àpòkọ̀ bàwí mo dẹ̀ ti ń wá láti bí ìjẹta ni mi ò rí mo wá wa wá wa débi báyìí kí wọ́n bẹ̀ ń gbé kẹ́ ṣàánú mi ẹ bá ń filẹ̀ kí lọ bá wílé. ẹ mọ ohun ṣẹlẹ̀ màmá mo láìkí yín gan torí pé gbárùkù tì mí pé mo fi àjọ mọ yín mo gbọ́dọ̀ tẹ̀lé sọ ó múnú mi dùn gan kò dáa kí ọkùnrin máa ná obìnrin kò kí ń jẹ́ kọkùnrin náà ló bá rí ká bẹ́ẹ̀ jẹ́ wá sọ̀rọ̀ yẹn ó dá mi lójú pé inú yín dùn bí mo ṣe ná yẹn ẹ̀yin boys ẹ nà lójú yàrá ẹ̀ kan sí. Ah! Ah!

nǹkan tẹ́mi ò máa ń fẹ́ rẹ o ọ̀rọ̀ tó bá ti ń fọ àwọn olóbìnrin màtá alóde wọn ta màtọ̀ kí ló dé gan-an ẹran ti wà lélẹ́ yẹ ká ṣe bó ṣe ń wà ẹ jẹ́ ká kọ́ lẹ́sìn. ẹ ní sùúrù ní sùúrù jókòó ìyá ẹ tọmọ yín rárá o ẹ tọmọ yín rárá wà láì ta láì mo kọ ìfọ́gi mọ́ gbogbo egungun ara ẹ mo fẹ́ gun ni màá gun ni màá gun màá gun màá kọ́jẹ̀ lára ẹ ni ẹ̀yin kan bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹgbẹ́ ẹ̀ kọ́mọ yín ni o. mo kọ̀ olórí burúkú kò gbà kọ́ ni. ẹ padà sẹ́yìn ìyàtọ̀. ètè pọ̀ fẹ́yìn obìnrin ẹ̀ṣọ́ lọ gbígi ọlọ́fọwọ́ ẹ̀yẹ kan ọwọ́ ẹ̀yẹ tí wọ́n ti ń náwó nìyẹn ẹ gba yìí gan ṣá yà á dùn gan ẹni ìwé ọmọ tèmi náà kó ọmọ tèmi náà kó èrè jẹ òun náà dúró. káwọn kan yìí nà yín ni ẹ lè fa ìbáyìí.

ẹ jẹ́ kí n rántí ìgbà náà paragon kí n tó di aláàfin ìlú tí mo wà yìí bí wọ́n ti máa ṣe yamayama lórí gbòòrò náà nìyẹn wọ́n ti ṣe yàmi adé ẹ̀yẹ fífi sábà tí mo mi tẹ́ fọwọ́ pa mí lórí ni ẹ fọwọ́ pa lórí ni ẹ ná wèrè ẹ ná wèrè. àwọn ọmọ mi bọ́ sí níbi ìfẹ́yàwó àwọn ọ̀rẹ́ mi ló ti mi o àwọn ọ̀rẹ́ mi ló ti máa ń lọ fẹ́yàwó. bẹ́ẹ̀ gbọ́ngbọ́n ẹnu ẹ lọ́jọ́ àwọn ọ̀rẹ́ ló ń ṣe yòóyòó lọ́jọ́ tó lọ́jọ́. ẹ fi sílẹ̀ ya kɔtɛfɛ ni yaa bi ɛyà yi ɛtu wèrè fún yà wèrè. wọ́n mú wèrè tó a wù. má wọ orí má ṣiṣẹ́ bẹ̀yẹ fún yín sọ pé obìnrin ló náà àgẹ́ káwọn fi wọ́n wọ̀n ìyá wa tá a gbàbẹ̀ wọn a gbàbẹ̀ jáde sóyè yín ẹja filẹ̀ ṣe é tú wèrè fún yà wèrè kí yà wèrè má mú wèrè lọ ó dà pé wẹ́rẹ̀ wà nù ní báyìí lẹ́yìn ó dà wà ẹ́ sí ọgbọ̀rọ̀ dìde. wojú yìí. yóò rí ìpàgbélé wọn àmúgbèrè kò tó àbù. wọ́n lọ jọ ìyá lónìí. lẹ́gbẹ̀ẹ́ lọ́rùn yẹn dáa ní aláyẹ ayé ẹ̀ tó bá ń gbọ́ta. ṣé ó ń dùn mí máa mi. ọkọ wa fi gún ẹ lójú. pípẹ́ burúkú ọlọ́run. wọlé o ọwọ́ tèmi kọ́ lèmi fi ń ṣe tó ń jó mi tí mo mú mọ́ra ìdí ọmọ kú ọ̀rọ̀ eh. ah, ọ̀rẹ́ mi. ọmọ kú ọ̀rọ̀ ọmọ ah, ó ń dùn mí bá mi. tó bá tún kọ́kọ́ ń dùn ẹ̀ jọmí lójú jọmí lójú ah, eh? ọwọ́ bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀. ọmọ yóò bá wọn lọ sọ díẹ̀ ló máa kú o sórí tó bá tún wá pa mí kò bá dà sórí ayé tó fẹ́ pa mí sí òun ló ń bà mí lẹ́rù. kò ní ràn ọlọ́run ẹ ń ṣẹ́gun ẹ̀ báyìí ní ọ̀jẹ̀ ọ ní rọrùn àpàpàǹdodo lórí wàhálà yẹn ni bàbá lọ ibi tí bẹ́ẹ̀ yẹ kí bàbá ọ lọ o kí ló dé. tọ́nà ni ẹlẹ́ni lọ sábẹ́ odò. lọ́pọ̀ ojú ṣe mí jáde kọ́ gbọ́ wọ́n bá gbọ́ bá jẹ ju ẹkú kù lójú o. nísùúrù hmm. díẹ̀ díẹ̀ ni wọ́n lọ ṣe é. ó lù mí kò lọ́rùn ẹ̀ gan. ọ̀rẹ́ mi sọ́rí ọ̀rọ̀ ọmọ yìí èsojú lásán o kèé sojú lásán o. ọ̀rọ̀ ta ni èsojú lásán eléyìí gbogbo nǹkan tó ń ṣe pátápátá ó mọ̀ọ́mọ̀ ṣe ni. Ah, sórí tó bá yẹ pé kò mọ̀ọ́mọ̀ ṣe èmi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ máa mú gbogbo ohun tó ń ṣe gbogbo bó ṣe rìn fúnra ara ẹ̀ báyìí ló ń parẹ̀ lọ àbí nítorí pé mo jábí ọmọ náà kàn kó má di pé tó ń tó bá yẹ pé pé bíi méjì mẹ́ta lọ́mì ṣé mi ò ti ní fi sílẹ̀ kó lọ ní ìdànù tí ó bá ṣe pé bóyá mo jẹ́ gẹ́gẹ́ bí abiyamọ kan gidi kan ni ó yẹ kémi fúnra mi kí tún lọ jù sọ́dọ̀ tí bàbá ẹ̀ lọ. Ah, wo kò rí bẹ́ẹ̀ a lè sọ pé ìfẹ́ inú ẹ̀ ní kọ́ mọ̀ sí ìfẹ́ inú ẹ̀ o. bó tiẹ̀ sí wá pè mí lánàá ni mo ti pe alàgbà mi nílùú wa wọ́n sì ní ká máa mú bọ̀. alàgbà ọlọ́run má jẹ́ kó sọ wọn donírọ́ àmúdébẹ̀ sì wà rí pé bákan náà ni fi ilẹ̀ jẹ́ kó máa pálí ayé ẹ̀ máa ṣe bó ṣe fẹ́ máa ṣe. wo àjọkò wà á mú dọ́hùn torí tí ó kù díẹ̀ káàtó wọn fàdùà kó lè bàa da ètò ìsúndà náà fàdùà kò má bàa bàjẹ́. ètò ìgbẹ́ mi lójú. àti ààbò ogun ayé rẹ̀ pàdé ọlọ́run bá pàdé. ọmọ eléyìí bẹ́ẹ̀ ni yóò yí padà olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ jẹ́ ká gbàdúrà fún ìdílé yìí agbóhùnsókè fún gbogbo wa pátá ká gbóhùn sókè ní rárá ká sọ fún ọlọ́run pé gbogbo ìdíwọ́ ìdènà ṣe. Hm. bá a. arábìnrin ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ karùn-ún ń sọ báyìí wípé ìwọ arábìnrin ò ṣe jẹ́wọ́ ibi tí o ti ṣẹ̀ wá àti àwọn ẹ̀ṣẹ̀ tí o ṣẹ̀ àwọn olúwa fi ń yé mi wípé tí o bá kọ̀ láti ṣe irú eléyìí àbí láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ wípé gbogbo ogo tí òun ti fún ẹ òun máa gbà padà. Hmm. bàbá ẹ jẹ́ ká panupọ̀ ká gbàdúrà fún ìdílé yìí kí gbogbo burúkú ìṣẹ̀lẹ̀ burúkú kí ó pò lórí wọn ó ti yá àdúrà. yíyá ọba. ọba olúwa lọ́rùn ọba ìyanu wọ́n gba àdúrà fún ìdílé yìí. jésù ọlọ́run alágbára bá mi yí ọmọ yìí nípò padà bá mi yí padà sí oore. àmín àmín àmín jésù. yóò fà ọ̀tá o ọ̀tá ọ̀tá yóò ọ̀tá o. àmín àmín àmín ami, ami, ami, ami, ami, ami, ami, ami, jésù. jésù olúwa wa. ami, ami, arákùnrin tó wà nínú àyíká. dẹ́mi lójú dà. Ah! ibi ló wà. ẹ sọ̀rọ̀ níbo ló gbà. alàgbà ayọ̀díjú ni èmi náà di júù báwo ló ṣe wá lọ. ọmọ ọlọ́mọ ni ẹ gbà mí o ọmọ ọlọ́mọ ni ah, alàgbàjọ mi lójú dà. àwọn ojú bí ṣe dìbì bí ṣe dìbì. ọlọ́run o jehova ọlọ́run ìmọ́lẹ̀ olúwa mhm. ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀ a máa rí i. Ah. nítorí pé ìmọ́lẹ̀ ní mímọ́ òkú ṣe. bẹ́ẹ̀ni. gbogbo ibikíbi tí ó lè gbà ó ti rí ìfọ wa. Ah, àmì jésù. ẹ lọ fi ọkàn yín balẹ̀. ẹ gbọ́ sókè ká bẹ̀rẹ̀ sí gbàdúrà yín. díẹ̀ ní mímọ́ ọlọ́run ayérayé yígiyígi ọba àmì ọ̀gbàgbà tí ń gbani lágbàtà aládé àsásọ́ bàbá mi ẹ gbọ́dọ̀ mọ́ ọba tí ń gbani ìjánu tó a nínú àyè. olùwà wọ́ọ̀rì olùwà wọ́ọ̀rì. Yeah! Everybody! jókòó jókòó jókòó. mami mi lọ ṣọ̀ṣẹ̀ mọ́. kí ló dé. mi lọ ṣọ̀ṣẹ̀ mọ́. bí mi sọ́lájà. ẹ wo ẹ bá rí orúkọ tí pásítọ̀ ń dá. orúkọ tó bá wo ọpọlọ fún mọ́ mi tó bá mọ́ mi ìbá ti kàn dẹ́mi dànù. ẹ wo ẹ wo mi lọ ṣọ̀ṣẹ̀ mọ́. ẹ máa kú ní ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe lọ́mọ yìí. abẹ́rẹ́ ni abẹ́ oníṣẹ́ aláìní ni ìwọ ọmọdé yìí ni ṣé òṣèpọ̀ wọ́n ti fi ṣe é ẹ wọ àǹtí a máa wà ní church mà ní pásítọ̀ bá dẹ̀ ní pé ká jùjú ká gbàdúrà ibi ká tẹ̀sí gbàdúrà mo bá wò pé kí n máa wo bóyá ó ṣàmì àdúrà nígbà tí màá wẹ̀ gbẹ́mí báyìí mi ò ní mọ̀. apá ìlú ń pariwo apá ọ̀tún iná ló ṣà ń pariwo. ẹ wò wọ́n mi ẹ bá orúkọ tí pásítọ̀ dárúkọ ọ̀tá ọ̀tá ẹ ti gbàgbé ni ọ̀tá tó dé mọ́lẹ̀ tó ń ná mi tẹ́ ń pa mọ́ mi. bẹ́ẹ̀ mo kò tó ń sọ yìí ọ̀tá tó ń sọ yìí ìgbà tí pásítọ̀ tó wọ́n fi èdè fọ̀ tó ń sọ pé ọ̀tá ara pàpàpàpà nǹkan kan yẹn ọ̀tá tó ń gbọ́nú ẹ̀yẹn ló bà lẹ́rù ṣẹ́rí àǹtí ṣẹ́rí ọ̀tá tó ń sọ yẹn ọ̀tá kọ́ ni pásítọ̀ ń sọ. pásítọ̀ sọ pé ọ̀tá burúkú ẹ̀ mọ̀ wọ́n ń fi èdè fọ̀ wọ́n ń speak in tongues orúkọ bàbá yẹn kọ ṣé tíbi tí mo wá gbà ẹ lọ́dọ̀ ẹ̀ nígbà tó lọ yájú síyàwó ẹ̀ òun kọ́ ẹ tiẹ̀ máa wò àǹtí mi kẹsẹ̀ kó wá rí ní tó jọ lójú ṣùgbọ́n kó dúró dè wá kó síbi tó àwọn adé ká tó dé bí báyìí. Ah. ó wá za ṣebí ṣọ́ọ̀ṣì lẹ sọ pé ẹ lọ. ibẹ̀ náà la ti ń bọ̀. ẹ kí nìkan tẹ bá bọ̀ bẹ́ẹ̀ gan-an ó lè mi jókòó fún o. kódà apẹ̀ntà bá bọ̀ ní. arákùnrin inú mi á dùn kẹ́mi pẹ̀lú ẹ̀ka tó ṣe ìyàtọ̀ mẹ́ta. ríyá ah, ríyá hallelujah ṣe rí gbogbo ohun tí ẹ sọ inú mi dùn sí i nítorí pé ọlọ́run ọba ni ó ń ṣohun gbogbo nítorí pé ṣárí ọlọ́run tí ẹ̀ ń wò yìí ọlọ́run máa ń dányàn wò ṣùgbọ́n àdánwò ni kí ọlọ́run kó jẹ́ ká máa rí a ò ní rí àdàtán jésù olúwa wa gbogbo ọ̀rọ̀ tí ẹ ti sọ inú mi dùn sí ayọ̀ mi dẹ̀kún ẹ máa ń tí ẹ máa ṣe fún mi ẹ máa lọ sí ilẹ̀ àánú ẹ wá lọ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run tí ẹ bá ti wá ṣetán kẹ́ padà kẹ́ wá bá mi. ẹ ṣe ẹjẹ ń yára lọ. agbára fún agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ ní. àdúpẹ́ ṣe gan-an ni ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ṣe àfihàn ọkùnrin wa máa ń bọ̀ fún ìṣẹ̀ṣà. kristian wà pẹ̀lú yín jésù wà pẹ̀lú yín kristi ò ní fi yín sílẹ̀ ẹ ṣeun gan ni ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú nípa ara ọmọ yín yẹn báwo dẹ̀ ni ó ṣe wà báyìí. ẹ ó ti ó mà ti bẹ́tà mọ́ ó ti díẹ̀ náà ló pọ̀ tó ti ọlọ́run ti gba gbogbo. ó ti wà ókè praise the lord Hallelujah. praise the living jesus oh in fact. wọ́n ti dé alàlà. Ah, mọ̀kúrọ̀ yá. Ah! ẹ má sá fún mi má sá fún mi. alàyè ni mímí kì í ṣòkú. ìyá jọ mí lójú. dáàdì jọ mí lójú ṣé pé ẹ kú. rárá o ah! ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ um, mọ́ra ni. Ah! alàgbà kì í ṣe pé a wa ìyàwó lèmi màmá jọ mí lójú nìyẹn. ẹ náà mọ̀ wọ́n mo mọ̀ wọ́n àwọn ọmọ bí jọ mí lójú fún ẹgbẹ́ bá wa tọ́jú. ọlọ́run alààyè ni ọlọ́run tiẹ̀ kì í ṣe ọlọ́run òkú ìwọ kì yóò kú ikú kan bí kò ṣe yíyé. ó ẹ ń ṣòkò hmm. alààyè ni mí alààyè ni mí. Ah, ẹ dákun ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alihamudulilayi. ẹ jẹ́ àdúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí i. alihamudulilayi ẹ jẹ́ alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. ah bàbá wa pósí méjì tíyàwó yín wọ́n gbé wá bọ̀hún lójú oorun ah, ó léwu púpọ̀ hmm. àmọ́ ó lọ́nà àbáyọ. torí pé sẹ́rí ọlọ́run yìí gbogbo ohun tó bá fẹ́ ṣàánú èèyàn lórí ẹ̀ náà ni ó fi hàn ẹ̀dá ọ̀nà àbáyọ tá a wá ló wà ń bẹ̀. òun náà ní pé ẹ kun ọmọ ayínkùnrin ń kọ́ bo ló wà. àwọn wà lé pẹ̀lú màmá ẹ̀ torí pé ọmọkùnrin ọ̀hún kádàrá kan náà lè gbé wáyé bó bá kọ́ lé ogún bó bá kọ́ tọgbọ̀n bíi tí náà ti rí nù ni àmọ́ ọmọkùnrin ọ̀hún ọgbọ́n tẹ́ fún ọmọkùnrin náà tí àbáyọ náà fi wá ni pé ẹ yẹra fún ọmọkùnrin náà. ẹ eh, ẹ eh, eh, but afa. Uh, nígbà rẹ̀ ní ìyẹra ibo mo wá mọ̀ tí mo fẹ́ lọ àti pé kí ni mo ṣe fẹ́ fẹnu sọ ibo mo fẹ́ dágbére fáwọn aráalé àtàlá pé mo lọ. bàbá wa ẹ yẹra ni o òun lọ́nà àbáyọ torí pé omi tá a rí yìí omi náà lomi ń jẹ́ kódà ilẹ̀ tá jòkó lórí ẹ̀ tá jòkó yìí ilẹ̀ náà ni kò ló kọ méjì àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ yẹra òun náà ni pé ẹ ṣe bí ìgbà tí olódì yín ò sí láyé mọ́ òun náà lọ́nà àbáyọ bó ti rí nù. bàbá jọ mí lójú. kí ló ń rò náà. Hmm. Hmm? èmi ló yé kò lè yí ẹ rárá ó ní kí ni mò ń rò kí ni òtó rò nu gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìwọ náà wò ní. ọ̀rọ̀ mi wá dà bí ọ̀rọ̀ ẹni tá a sọ sí lẹ́nu tá a tún buyọ̀ sí hmm. iṣu òṣè pọ́nlá iyì òṣè tù dànù lóòótọ́ ni wípé wọ́n ní kí n sá fún gbogbo ìlú fún ọ̀bàgbà díẹ̀ tí n bá fẹ́ pẹ́ láyé. Eh, báwo mo ṣe wá fẹ́ fara pamọ́ tí mi ò ní fi gbogbo ogún ọrọ̀ tí mo ti fi ìbẹ̀rẹ̀ ilé ayé mi tí mo ti kó jọ mi ṣe ní kó gbogbo ẹ̀ ìwọ̀nba ilé ta ní náà ni àwọn properties ta ní náà mélòó náà ni àní mọ́tò díẹ̀ àní kinní díẹ̀ ṣé mi ò tún wá ní fi gbogbo ohun tí mo fọ ọrọ̀ ọjọ́ mi tí mo fi kó jọ ṣé mi ì ní kó gbogbo ẹ̀ lẹ̀ ẹ ti ń bá wa kó gbogbo ẹ̀ ṣé kí ẹrù mi kó di tẹni ẹlẹ́ni láì kú mi wà ní márùn-ún ó tóró àbí ó tóró. ó dáa ju gbogbo ẹ̀ lọ náà mo fẹ́ kó mọ̀ pé ẹ̀mí lójú o torí nǹkan tá a fà sọ lórí ọ̀rọ̀ ọmọ yìí pé kó yẹra ọmọ tó ń ní o torí ẹ̀ yẹra yìí náà kò kúkú wúlò náà fún ẹ gbogbo ranù ló ń ṣe káàkiri. ọmọ sọ̀rọ̀ ẹ ọmọ tí ó wúlò lẹ́nu ó tún ilé padà wúlò lọ́la àmọ́ èyí tó jẹ́ gidi tó sọ ni pé ẹ̀mí ló tún ju òun tó tọ́ ah. ẹ gbogbo ẹ̀ náà wá wọnú ara wọn ni sórí ìtò sọ yẹn pé ọmọ wọn kọ́ ọmọ náà ìjọjú àmì ìfẹ́ràn ẹ̀tẹ́lẹ̀ kò fẹ́ràn mi ọmọ tó ṣeun tó dùn yàn lénìí ó lè padà ṣeun tó máa dùn mọ́ yàn nú lọ́la ṣọmọ ẹni máa burú títí ká lè fẹ́ kó pàjẹ́ ó gbèrò ọ̀rẹ́ mi. ó dáa ó dáa ó dáa ọ̀rọ̀ tó sọ òótọ́ ni ó tó rò lóòótọ́ àmọ́ lásìkò tèmi wà yìí ọpọlọ tèmi yìí ò tiẹ̀ ro nǹkan kan nísìnyí tí mo wà yìí bá wa mú mọ̀ràn wá wípé tèmi bá ń jáde lọ́sìn máa lọ rù dáadáa kí wọn náà rù tábà tí wọn á máa pàdé àwa ro kí lè ṣe. mo business card mi wà àti sọ tẹ́lẹ̀ mo ní wájà rẹ. confam bọ̀dọ̀ àbá kí ni reason kí ló dé tẹ́mi ká lọ tú fún èèyàn tí ó kù. ẹ̀yin ẹ fi ọ̀rọ̀ yẹn fi lẹ̀ láàrin èmi àtọ̀rẹ́ mi ló wà ẹ̀yin ẹ ṣáà lọ ṣiṣẹ́ tá a gbé fún yín kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wo ẹ wo bàbá ṣẹ́yìn tẹ́yìn bá ti gbó fáwà àwọn máa ṣiṣẹ́ ẹ̀yìn iṣẹ́ kí làwa gbà. kò sí problem nípa owó ṣe bá agreement ti wà láàrin àwa àti yín mo ti mọ iye tí mo máa fún yín ẹ ti forward account details sórí fóònù mi ní àárọ̀ la ẹ kọ́ máa rí alert. no p. ẹ bá ti rí alert ẹ̀yìn ẹ̀ṣá lọ bá wa tó fọ yẹn ó ti tọ́. sà ẹ ti gbéṣẹ́ fún wa fi ẹ̀fọ́ yẹn. kò sí wàhálà ẹ máa rí alert kó tó tágo mẹ́wàá àárọ̀ la ẹ bá ti rí ẹ̀yìn lọ bá ṣe yẹn. ẹ bá parí. ṣé o ti tọ́. praise the lord. hallelujah. inú uh, mi á dùn ẹ jẹ́ ká dùn sí i. Show. Wow praise the lord. hallelujah. ẹ rí ní ìgbà tí à ń gbàdúrà lọ olúwa fi àwọn ìṣípayá kan hàn mí àwọn ìṣípayá náà mi ò fẹ́ ká sọ lórí ìdúró mo ṣe ní kẹjẹ ká wá sí jésù. ẹ rí olúwa fi hàn mí nínú ọ̀rọ̀ ẹ wá fi orin kan sí mi ní agbárígbà ló ní. ẹ jẹ́ kí fẹ́ yín ṣe róbótó gẹ́gẹ́ bí òrùka ìyàwó yìí sí rí tí kò ní bẹ̀rẹ̀ tí kò ní òpin mi ò ní kọrin náà délẹ̀ ṣùgbọ́n àbọ̀ ọ̀rọ̀ la sọ fọmọlúàbí tó bá dé inú rẹ̀ á dodidi. Hmm. ọlọ́run fi hàn mí wípé ìṣòro tó wà láàárín ẹ̀yin méjèèjì òtítọ́ wà ó fì sí ibì kan ju ibì kan lọ torí pé tí ọkọ àti ìyàwó bá wà tí ẹ bá sọ òtítọ́ ká ẹ fi bára yín lò inú ilé náà kò lè dúró ó máa máa bá dàrú ni nídìí èyí òun ni olúwa fi ń sọ fún mi wípé kí n béèrè ní ọwọ́ ọkọ pẹ̀lú ìgbésẹ̀ ìrìnsí ayé rẹ̀ nígbà tí ẹ̀yin méjèèjì tí ẹ̀ ń fẹ́ ara yín arákùnrin ǹjẹ́ ìwọ lè sọ ìgbésẹ̀ rẹ nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra yín àti ìṣòro tí ó wà láàrin. à ń fòdodo wọn ra wa látìgbà tá a ti kéré tá a ti gbéra wa níyàwó kódà mi ò fẹ́ rí nǹkan kan tí mi ò sọ fún ìyàwó mi o pàápàá jùlọ nígbà tí ojú ọmọ ń pọ́n wa kò sí ìgbésẹ̀ tí mo gbé tí mi ò fi wọn sí èyí tó tiẹ̀ fẹ́ lágbára jù tó máa tí mo rò pé bóyá ó máa sọ pé mo ṣe yà níbẹ̀ mo kúkú fi wọn. tí bá gbàgbé ẹni àgbọ̀jẹ́ ti gbé fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀lọ́ṣẹ́ tẹ́ gbé fún wa tí kíyàwó mi ṣe máa fi wẹ̀ lọ́bẹ̀ náà then ọ̀n tún yìí kémi náà máa kájọ máa mú. kájọ máa mú bẹ́ẹ̀ ẹ má ọ̀rẹ́ àwọn máa ṣe bẹ́ẹ̀ sà ẹ ṣe gan sà ẹ ṣe sà. mo ṣe ní kẹ́ ṣe yẹn gangan ní kẹ́ ṣe o ṣètìgbọ́ ọlọ́run àgbàgbà ìlàgbọ̀rọ̀ ọlọ́run ààrẹ bọ̀dá dèjì ẹlẹ́mọ̀ọ́dé ìbà yìí ẹ rí pé nǹkan tí mo ní kó ń lò yẹn kó ń lò dáadáa so ọlọ́run àdé gbàdúrà yín láṣẹ ọlọ́run. ẹ má ṣe yọnu àpá ó ti dọ̀nà kó lù tí ó bá dùn náà lọ́kàn kò ní tẹ̀lé mi débi mo fi dá yín lójú pé gbogbo ẹ̀ náà ló máa ṣe bó ṣe yẹ. mo ti ẹ mo ti ẹ jẹ́rìí ìwọ náà mo jẹ́rìí ẹ náà ọlọ́run àgbàdì ọ̀tọ̀ yẹn lágbára ọlọ́run kí wọ́n láyé láyé lọ́la. àdébí ni àìwé sáádì wọ̀ dúdú wọ̀ lùdù àdébí ni èyí tó tún jẹ́ lójú pé kíyàwó àtọkùnrin kí wọ́n wà kọ́lọ́ dẹ̀ fi ọmọ bíbí sí wọn láàrin kọ́lọ́ wọlé àbáwọn tí mo ti ń ṣe fún tájú àwọn ọdẹ ìgbà torí pé àdúrà bẹ̀rẹ̀ tájú fún ọba gbà ní òní mi tájú fún àdúrà ọba gbà lọ́dọ̀ mi òní mi ní ilé ọ̀dọ̀ mi kọ́lọ́ wọlé àtiwọn náà ti yan náà àti kájú àgbà àdáyé láti ọ̀dọ̀ ẹ̀kọ́ fi ṣọdá fún mi. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم But Dr. if you walk out on us, why not? Ẹ wo ẹ̀yàn rẹ̀ níbi nínú láti kó bẹ́lẹ̀ kan guy you no suppose do wetin you do that time o à ń ṣe meeting lọ́wọ́ o kàn dìde o rẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ah, kí ló dé. ọ̀rẹ́ ṣe ti rí ẹ ní bínú ni lóòótọ́ ọ̀wọ́ ló mú business wa ká dẹ̀ lè jọ jàǹfààní ẹ̀ náà ah, thank god èmi náà ti mú business wa rí dájọ́ ṣe àmọ́ ṣe nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan yẹn ah mi ì lè dúró mọ́ nígbà ah, tó pé nǹkan tó ń dun èmi àwọn ilé ìfẹ́ ń tàràkà ni mẹ́ yes now fine ló tọ́ business ló gbé wa appreciate gbogbo business wa àwọn náà ṣàmì náà ṣàti pé business wa báyìí dájọ́ ṣe. mo ṣe rí báyìí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nǹkan tó ṣẹlẹ̀ mí lè má dìde ah, nígbà tí pé nǹkan tí ó ń dùn èmi lọ́kàn ah, ah, tèmi ń wá àwọn ilé fi ń tàràkà ìmájí ojú tèmi wá tọ́lọ́hún ò fẹ́ mi ọlọ́run wá fún àbúrò ìyàwó délé wọ́n tún wá nà pé kò nídìí oyún kílẹ̀ fún oyún ṣe oyún tèmi ń wá. nẹ́dúró dèjì gba ohun dọ̀tún lọ sọ́dọ̀ aláfa kan náà. ìbí mo tiẹ̀ mú ẹ lọ sọ́dọ̀ àfa kan kò tiẹ̀ tí ì pẹ́ ìgbà wo náà mo ṣe mú ẹ lọ tí ẹ sì jẹ́ kí nǹkan tó tiẹ̀ sì ṣe kó ṣe ẹni tí mo mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ mo trust ẹ wà á tiẹ̀ sì jẹ́ kí ìgbà wo kò tí ì ju ọjọ́ mélòó náà tẹ̀ ti lọ sí i. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ sórí ẹ ẹ ẹ ní sùúrù ẹ àsìkò ọlọ́run lójú tẹ̀ máa ń sọ bí ìgbà tí kan fi ń kàn sóò mi ni ṣé mi ní sùúrù tòní lágbàá mo ti fẹ́ yàwó mi tí mi ò bímọ ó kè sí òun là ń ṣe bísíǹsì nísìn mo ṣì ń gbélé mìíràn tí ti ń kọ́lé nǹkan tó ń dùn mí ni i don't know. wàá sì ní sùúrù ni pẹ̀lú a ní sùúrù. anyway ìyàwó ẹ̀ ń kọ́. ìyàwó mi yóò ti lọ sọ́dọ̀ ọmọ mi ọ̀rọ̀ ọmọ náà lọ bá lọ. ó jẹ́ ti dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ara conclude nǹkan tá a fi sílẹ̀ náà ẹ jẹ́ ká parí ẹ̀ sí nǹkan táwọn ìbò yẹn èmi náà dúró de o kí n kọ kọ́ọ̀lù wọn náà dúró nísinsìnyí so ẹ jẹ́ ká conclude ẹ̀ sí ká lè parí ẹ̀ sílẹ̀. àbúrò báwo lè sọ̀rọ̀ báyìí tọkùn ò ṣe mí bí ṣe wà mo ti lọ sọ́dọ̀ dókítà mi àti ìyàwó mi test láti ṣe àti tó twenty by ṣé o ti mo sọ yẹ wọ́n ní mo wà òkè wọ́n ní ìyàwó mi náà wà òkè. ṣé kò ṣe pẹ́yìn àti dókítà ẹ̀ ti dọ̀ plan ń gbé kò sí nǹkan tó ń ṣe yín tí nǹkan bá ń ṣe yẹn sọ fún mi kí n lọ sọ fún mọ́mì kọ́ bá yín ṣe nǹkan sí. ẹ mọ̀ pé ìyàwó mi ó máa ń sunkún bá mi lójoojúmọ́ pé ohun ọ̀rọ̀ ọmọ bí ohun ọ̀rọ̀ ọmọ bí bọ̀dá mi tó bá jẹ́ ìyẹn àwọn wà lára ẹ sọ fún mi. ẹ ẹ ṣé o wà ó kì í ṣá mo wà ókè bọ̀dá mi. mo sọ̀rọ̀ kan èmi àti dókítà jọ pàdé àpòpọ̀ lórí kíni. lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. tó bá yẹ pé mi làrún wà lára ìdúró àbínú àbínú. ó dàbẹ̀ ní pé nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí ó dàbẹ̀ pé o ti ń fẹ̀ tanu sọ̀rọ̀ yìí ẹ̀ ṣòdì number one ṣòdì owó tó béèrè lọ́ọ̀mẹ̀ tó bá di next week máa fún ẹ because bó ṣe ń ṣe yìí bí bàtẹ́ pé omi nìmi wá ni on top waiting now. bọ̀dá mi tó bá jẹ́ owó ni ẹ fi owó sílẹ̀ o ojoojúmọ́ ni ìyàwó yín máa ń sunkún bá mi pé òun ò tí ì rọ̀mọ̀ òun ò tí ì rọ̀mọ̀ ẹ̀yin náà fún ìyàwó yín lọ́mọ nǹkan tó bá ń fẹ́ àbí irú ọ̀rọ̀ wo nìyẹn èmi àti dókítà máa pàdé àpòpọ̀ lórí kíni lórí pé mo fẹ́ bímọ ṣé kò wọ́n mi náà kí n bímọ ni a lọ ṣe test wọ́n ní mo wà òkè ìyàwó mi wà òkè kí ló tún fẹ́ even ìyá mi tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn sí dókítà tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn ìyá mi ló mú mi lọ́bẹ̀ òun ló mọ̀ tábà ní pé bóyá mi ni mo ni dókítà àwíkáwí oníyàwó mi sunkún ìyá bó ṣe dùn ni ó dùn èmi náà ọkùnrin kan lèmi bóyá wà ó lè romi lójú mi ni èmi gan sunkún sínú mo mo fẹ́ kọ́ ìyàwó mi lẹ́ mo ṣe lọ́ọ̀fù bọ̀dá mi tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni a máa máa ṣàdúrà náà ni ẹ wò ọ̀rọ̀ yìí náà ti sú èmi náà ó ti wù mí kí n máa rán ọmọ yín náà ń ṣe. dunu nǹkan bí wà nù ọ̀rọ̀ ẹ yìí o ó dà nípa fẹ́ ká ẹ lára jẹ mí gan lọ o what is your problem gan-an o ti ń fi sẹ́ńtímẹ́ǹtì sí kinní yìí o ó dà owó tí mo ní máa fún ẹ máa fún ẹ ṣé yẹn ló ń dùn ẹ. bọ̀dá mi tó bá jẹ́ owó ni ẹ fi owó sílẹ̀ eh. ẹ fi owó lẹ̀. ó dà o mọ́mì náà ni wàrà wọn àmì wo bí jẹ́ kí n sọ kọ̀kọ̀ fún ẹ sódì tí wọ́n bá béèrè lọ́wọ́ yàn tí wọ́n bá ti fún yàn yàn mi wọ́n yà kò fẹ́ fún yàn after all oní boyfriend oní boyfriend tó ní nà wọ́n fún ẹ lówó náà mọ̀ fún ẹ lówó o bẹ̀rẹ̀ sí ní tí o fi sentiment sí ọ̀rẹ́ fẹ́ sú mi o ọ̀rẹ́ fẹ́ sú mi o àwíkáwí mọ́mí fẹ́ máa rọ́mọ ọmọ ṣé obìnrin kọ́ nìwọ tí ọba ti bímọ ọmọ kí mọ́mí máa rọ́mọ ọmọ wọn ṣé ó pọ̀ jù. bọ̀dá mi ẹ̀yin jù mí lọ sẹ́yìn bá ṣáájú mi bímọ ṣó lè wọ̀ ni. akàn akàn ni ẹ tó bá kí n ṣàpọ̀nlé obìnrin ló máa kàn bímọ alihamdulilayi àpẹẹrẹ fọlọ ọmọ ẹ hospital náà ni mò ń bọ̀ ok mo bọ. ẹrù ọmọ èmi ò máa kó yẹn ok mo sì wá lé mi tẹ́tí wọ mọ́tò ẹ ẹ máa lọ kó dání sí máa lọ kó dání sí ẹ̀yin náà kó ewu ọmọ wa. àbí sọ fún ẹ nígbà náà praise the lord. ẹ rí ní ìgbà tí ọkọ tó sọ ìgbẹ́ yìí náà rí ẹ jọ arábìnrin ǹjẹ́ èyí lè sọ ìgbésẹ̀ yín láàrin ẹ̀yin àti ọkọ yín bóyá òdodo àti òtítọ́ wà nínú ọ̀rọ̀. nígbà yẹn lórí ìrìn àjò ọlọ́mọ bíbí yẹn náà ni ọ̀rẹ́ mi wá mú mi lọ síbì kan. má tún lórí ṣùgbàgbé àǹfààní kò wálé ní make sure kò lọ my dear ó ṣàwọn bàtà ti fẹ́ra èmi náà lẹ́bi o mo gbé tó bá yánsì tó bá pẹ́ jù náà máa máa sọ fún mi pé àwọn fẹ́ràn ọmọ àwọn kìnnìkan kìnnìkan mo ò dẹ̀ mẹ́ṣẹ̀ yẹn Allah ò ní jẹ́ ìwọ níyàwó mi wọn náà ló máa fi mọ fún mi torí ọlọ́run lọ o má ṣe ọ̀lẹ o. ọ̀rẹ́ mi òwò náà ṣàmọ̀ kan tí a wà lẹ́nu ní àtúntẹ̀ nípa ọ̀rọ̀ oyún tá à ń wá ọ̀rọ̀ oyún tá à ń wá náà la ṣe wà lẹ́nu oúnjẹ kó lọ́ọ́ bìkan lẹ́nu jọ̀ọ́ tó lọ bá mi fà sí òdẹ̀jẹ̀ olè ọmọ ẹgbẹ́ yọ̀lẹ̀ sí ló máa lóhun sùn gbàgbé oṣù kí ọ tó bá tiẹ̀ jọ̀ọ́ bá mi sí lọ. kó lè dáná ṣe ti gbọ́ kẹ́ẹ́ ara yín ṣe ti gbọ́. má pè é dí o báyìí ọ̀rẹ́ mi mo máa rí ẹ ọkọlọkọ ẹ àràárọ̀ tó bá ṣe jíṣe ló yẹ kó máa di ẹlẹ́dàá ẹ̀mú kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé kò jẹ́ kó ṣìyàn òyàlé onílé ọkọ tí ẹ ló fẹ́ ọkùnrin mélòó ló ń báyọ̀ káràmà sí kí ẹ ààrẹ ọmọ bíi kíá wọ́n ti nọsẹ̀ síta ń bẹ́ wọn lóyún kiri àdúgbò nìyẹn kí ló kàn wọ́n owó arákùnrin tó ń bẹ̀rẹ̀ sọ jí gbáṣ ọlọ́run adẹ̀ máa bá mi kẹ́ àmì o ẹ̀ǹbọ̀ bímbọ̀ èmi náà ń gbìyànjú. ó gbìyànjú ọ̀rẹ́ ó sinmi sára ju ó tẹ́rẹ̀ rẹ. Ah! ó dààmú ti gbọ́ tiẹ̀ orí ọ̀rọ̀ yìí náà ṣàlùbá àtọ́ ni lọ ilé aláàfáà ilé aláàfáà yẹn náà mò ń lọ wọ́n dẹ̀ ti ní òtẹ̀lé mi. èmi á tẹ̀lé àlọ́sọ́dọ̀ e àfà àmọ́ <laughs> ṣé ó mọ ìyàtọ̀ tó wà láàrin gáàsì àti iná eléèdú. gáàsì àti iná eléèdú ẹ mọ̀ mọ̀ gáàsì ó máa ń tètè jó iná eléèdú máa ń pẹ́ kó tó jó. ìlàkàyè ò ní pòórá òótọ́ ni sórí gáàsì ó máa máa tètè jó ibi tí nǹkan ti máa tètè jó ọlọ́run dáríjì mi ọlọ́run lè ṣe o ọlọ́run àwọn àfa mo mọ àkàn sí ohun tàdúrà ṣe tì àwọn máa ń tèkì táìmù ẹ kákòókò dẹ̀ má bàa lọ ilé obìnrin òun pẹ́ ṣú jọ̀ṣọ́ dìgbà tó bá fifty àṣẹ tó máa bẹ́ẹ̀ kó mọ. a máa pẹ́ ọlọ́mọ ẹ̀ kí gbogbo yín ti wọ́ dànù lẹ́nu tọ́kúṣẹ̀ tó di pé ẹwà máa ronú kan kiri jẹ́ mú ẹ lọ sí ọ̀dọ̀ àwọn bàbá tèmi àwọn bàbá tèmi nígbẹ̀jọ àwọn tí mo fẹ̀yìntì tó ń jẹ́ káyé mi máa lọ bó ṣe ń lọ yìí tí mi ò ní wàhálà tí mi ìlókè ìṣòro máa mú ẹ débẹ̀ kíákíákíá ni gbogbo ẹ máa ṣe mo mọ̀ pẹ̀lú ọ̀pọ̀ ẹ ló máa máa bà ẹ́ pé bóyá tó bá gbọ́ ìwọ má sọ fún mi nígbà tó ọmọ bá ti ń ṣeré kiri tán ta ti ń kọ́ ọmọ ká tí gbogbo wọn ti ń dàgbà wá já wọn sí ìgbà yẹn wo ọmọ máa kírẹ́dìtì ẹ̀ ní oríyìn làwọn máa gbé fún ẹ̀ ńgbà náà. ẹ kò sí ọ̀rẹ́ mọ̀ pé tèmi náà lówó kún ṣe àmọ́ ṣé o máa gbọ́ nǹkan tí màá sọ fún ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ àfàtọkọ mi ní kí n lọ tabadẹ kúrò ń bẹ àjọ lọ́dọ̀ àwọn bàbá yìí nígbẹ̀jọ́. kò sí wàhálà nù yẹn sẹ méjì náà ni máa tẹ̀lé ẹ dé àmọ́dọ̀ ṣé o tẹ́mi wọ ìwọ́dọ̀ àfàṣà máa mú scarf dání yín lè. ẹ tàbí òkùnkùn bírí kò lè dùn mí fún nǹkan tó fi nù ẹ́ tó ṣe fún wa sọ fún ilé mi ah, ah, kí ló wá dé ẹ̀yìn mo ní kó má gbọ̀n pa ìṣòríṣò láti àmà nà ọmọ fún mi ọ̀ya wèrè ni ee àǹtí ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ń tẹ́ fi nọ́mọ fún mi kí ló ń rànwọ́ lọ́wọ́ lẹ́nu wèrè yín tẹ́fẹ́ sọ ẹ ẹ lè sọ̀rọ̀ kankan tọmọ kọ́ bá ti ṣe kọ́ bá ti ṣe spọ́ọ̀tì nínú compound ẹ máa bẹ̀rẹ̀ sí ní ìnà ẹ nígbà tẹ́ ẹ kúkú bí ẹni tó lè nírú ẹni òun mọ yìí ẹni ẹ tó bá pẹ́ síbí kan orú eléyìí ni ẹ máa bọ́ yẹn rí lára tó ti yẹ yín kí ẹ jẹ́ kí orí yín pẹ́ ọjọ́ tẹ bá tún fi ọwọ́ kan mọ́ mi ẹ wò wèrè apẹ́ tó wọnú lè ẹ jẹ́ kí orí yín pẹ́ kiri kí ló wá dé láti ọmọ àná ọmọ fún mi kí ló dé wọ́n fọmọ rẹ mi sí látọ̀run mi fi jíṣẹ́ fún yín ni àbí kí ló wá dé gan-an náà ẹ ìyá Zainab ẹ jẹ́ ní sùúrù ṣọmọ yín ni mo fọwọ́ kún igbó ṣé mo fọwọ́ kún èmi ò nà ọmọ yín. kò ní pẹ́ ẹ̀nà òun tọ́lá ọmọ mi máa ń parọ́ ẹ wo ẹ̀yin lè máa parọ́ lé yín wọ́n lè fi rọ́kọ yín láti lé yín èmi ò fi rọ́kọ ọmọ tèmi rárá ọmọ mi ò dẹ̀ kí parọ́ ẹ lù ní tẹ́ẹ̀bá lù kò ní sọ pé ẹ lù ú ẹ jẹ́ kó rí yín pé o ó tá ni mo sọ fún yín yẹn kò dẹ̀ lè dùn mí fún yín bàtẹ́ pẹ́ kú nílùú ẹ ẹ tí ò dé nílùú ẹni lélẹ̀ kò dé mọ iye ẹni. ẹ tẹ́ẹ̀bá ti ẹ̀mí ṣọ́ọ̀bà bọ́ọ̀lù ọmọ tó mú ẹ àbẹ́wò wèrè wọn lórí burúkú ẹ̀sán abẹ́ẹ̀dọ́kọ́ mú wá gbánú ilé ẹ̀wọ̀ ẹ̀ṣọ́ ara yín o ẹ ṣú ara yín gidigidi mo sá fún yín o ẹ wọ́n ní wèrè kọ́kọ́ máa dáná fún mi ẹjọ́ yín kúkú fọlájọ tẹ̀sí dé nulẹ̀ àgbọ̀hún ẹ̀rù ẹ̀nu lè rí àrò yín ní orí rí ẹ ẹ̀kọ́ mọ́ lọ skul rí ọkọ yín gbà mọ́ tó ń ṣe bóyá síbi síbi eré ẹ̀mọ́lẹ̀ ẹ kí ló wáá jẹ yín ẹ bá fún aláyẹ gbọ̀ngàn ọlọ́kọ yín ká bá sọ̀rọ̀ ìyá àjẹ ó bá yẹ rí ẹ àkúkú mọ́ kó àmọ́ kó rí yín gan ẹ jẹ́ kó rí yín pé o ọ̀rẹ́ tó bá tún ṣe bẹ́ẹ̀ ìmọ̀ kọ́lẹ̀ máa bẹ̀ẹ́ lọ bẹ̀ẹ́ yá yín lé rẹ̀ ayé wèrè lórí burúkú èèyàn. Ah, ah, bọ́lá tí bọ̀dá ìlókun lọ́rùn wọ́n ṣe mú fi kọ́ sí wèrè èwo ah, wèrè gan ọmọ ìṣó ló ṣe kí ló ṣe. òkú tí ì yé mi ó kàn rẹ̀ mí látara in fact mo ti bí lẹ́ẹ̀mẹ́ta lẹ́nu. ó ti bì ṣé kò lè ṣe màlẹ́ríà ni. àmì ṣùgbọ́n kóbìnrin ni mí ṣé ó dàbí ẹni pé mo hm? ti lóyún. ó ṣe kí ni. ti lóyún. Ah, irọ́ ni o ti lóyún ó mì pé oyún wà nínú òkùnrin báyìí ah, ọlọ́run máa ṣe àwọn ọmọ máa gbálu máa gbájú o. salamu aleykum sa ẹ ẹ sa ẹ ra sa ẹ ẹ ṣe gan sa ẹ mo kàn ní kí n yá yọ nǹkan fún yín ni sa ẹ ìyàwó mi ti lóyún sa <laughs> at last <laughs> alhamdulilayi sa ẹ mo kàn lè sọ fún ṣọ́ni pé ẹ ṣe gan ẹ kú àdúró tí wa ẹ kú ẹ máa yọjú sí sà àwọn máa yọjú sí sà lókè sà. a máa dúpẹ́ ẹ bọ́ fi ẹ bọ́dà a ṣe kíní ó lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí kejì ti wọlé àwọn tó láyé tó bá wa gbà á àṣekágbára fẹ́ ṣe báyìí bàbá mi èso tì í lẹ́yìn bàbá mi lẹ́nu ìyá rògbò èṣù náà ló ògiri òkò ọ̀làmúlámú bàtà jagunlábí lọ lálà àtàrí rẹ̀ fíófíó. ìgbà rẹ̀ èṣù wọ́n ṣe bí o ọmọ ẹlòmíì ni o ṣe èṣù ò ní ṣe yí o. ẹ wo obìnrin obìnrin làwọn ìyá mi à ń tafa mẹ́fà ni wọ́n fi ń pàrọ̀pọ̀ ogun ránṣẹ́ sí yàn obìnrin kan náà làwọn ìyá mi ò ń tafa mẹ́fà ni wọ́n fi ń pàrọ̀pọ̀ oríire ránṣẹ́ sí yàn oríire yóò jẹ́ ti yín o èmi náà dò lórí ire gbogbo ọládòrí láṣẹ lórí ire o. o èyí tó fẹ́ ṣe yí ọ̀lẹ́ láàrin ìwà àtọkọ rẹ ni bọ́ bá ti délé kọ́ la obìnrin sí méjì kí wọ́n jẹ̀ kan kọ́kọ́ rẹ̀ jẹ̀ kan lọ́ba tán. ọkọ ẹ báwo dádì. bàbá ọkọ mi bíi ti báwo ẹ wo bàbá bó ṣe ń bá kó lè dá kiri lèmi náà ṣe bá kó lè dá wá bíi àti wípé gbogbo bí mo ṣe ń wá bí ọkọ mi ò mọ̀ ń pè bàbá bàbá kò ní jẹ́. káre obìnrin rere léèdè ọkọ kí ló dé àwọn ọkùnrin a ṣe lágídí báyìí a máa ń gbàgbé nǹkan tó jẹ́ tiwa ohun onú ni à ń jọ wá lójú ẹ̀sìn àdáyébá ò ní ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò ohun mi kò ní wọn mọ́ mi kí ló dé àwọn ẹgbẹ́ ọjọ́ Yorùbá pàápàá ìwà adúláwọ̀ akọ̀yìn síṣẹ̀ṣe yìí tí ìṣe tiwa la gbájúmọ́ ìṣẹ̀ṣe sì la gbọ́ ń gbogbo ìṣẹ̀ṣe ó gbè wá o yóò gbẹ̀yìn náà o ṣọ́wọ́ àtọkọ rẹ ọjà. àjà bàbá. ẹ síta ọtàn bọ́ ọba ti délé ìwọ la obìnrin sí méjì bí ọba ilé jẹyọ kan wọ́n jẹ́ kó gún lódó wọ́n jẹ́ kó lọ́ lọ́lọ́ kó fi ṣèbẹ̀ fọ́kọ̀ rẹ jẹ́ ó sàn jọ bẹ̀rẹ̀. ìyẹn ṣeé ṣe. bẹ́ẹ̀ ni ìwọ mú obì lémi lọ́wọ́ máa jù sórí ọlọ kíá nísìn máa lọ rúdúrúdú abádi má pa. má ṣe bàbá má ṣe. ṣùgbọ́n ṣá o ìkìlọ̀ rèé ọjọ́ tó bá ti jẹ́ òun lòun náà gbọ́dọ̀ jẹ tiẹ̀ nínú ọbẹ̀ ṣùgbọ́n ṣá o kò gbọ́dọ̀ jíjọ́ kejì kò yé bàbá wa ṣe léyìí tán bọ́mọ̀ òun bá wá pọ́dún kan bọ́ bá rúre bọ́ bá sùrọ̀ re bọ́mọ̀ òun bá wá pọ́dún kan ẹ wàá gbọ́mọ̀ òun wá ẹ wà á ṣètùtù àṣekágbá tá a fi pín ẹ̀mí òkùnkùn àti ọmọ tá a fi pín wọn níyà kò ire o ire lójú owó rí. ẹ ṣe bàbá o ẹ ṣe o. dáàdì mi mm. bàbá mi ẹ kú ní kúkú. àṣẹ. ẹ pẹ́pẹ́pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́. àṣẹ. màmá rí yín má yìí kọ́lé fún yín. agbára Ọlọ́run ẹ̀yẹ ṣàṣẹ báyìí. èṣù ó tì ọ lẹ́yìn mm-hmm. èṣù ò ní padà lẹ́yìn rẹ àwọn lọ́la yóò bá yín ṣe. àṣẹ. báwo ni níbo ló wà lébi ti báwo bówó sọ fún mi tẹ́lẹ̀ kó ní wà lé nà ó kó dẹ̀ máa wo mo ti bẹ pípẹ́ oúnjẹ sílẹ̀ o ẹ bọ̀ ṣóṣù ọ̀fun pé kó tó lọ síbi iṣẹ́ lọ́la ó máa yà sílé ẹ kò sí wàhálà kí ló dé fóònù ẹ̀ òwò ètò onífóònù kúkú yìí ok ẹ kò sí wàhálà má wọrí ok love you bye. Eh? Ah! mo dáràn obì oúnjẹ ah ah mo kú ṣèlérí. ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ ó lè yé tó dégbẹ́. ẹ wo bàbá kò yé mi náà ẹ wo bẹ́ẹ̀ ṣe ní ṣeṣe ni mo ṣe ṣe gbàrà tí mo dáná tó ló pè mí pé òun ò ní wálé bàbá kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí lóòótọ́ ṣé látijọ́ tí mo ti jọ mọ àwọn méjèèjì ọ̀sùn sọ́tọ̀ọ̀tọ̀ rí yan orí lọ́kọ ẹ. kò ṣẹlẹ̀ rí ọkùnrin rí rẹ̀ ọ̀nà àbáyọ wa èèyàn ní bẹ́kún wá sílẹ̀ mi jáwé sọ lọ́kọ̀ọ́ kó bẹ́kún padà. báwo ìpàdé tó níta mẹ́ta bìdí yàgàtà nílé bàbá mi èṣù níbi tó ti kọ́lé alárinrin fún yàn bàbá mi láró yẹ rògbò ọ̀bẹ lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ lẹ́kún ẹlẹ́kún sunkún láró yẹ nsẹ̀jẹ̀ ẹni mú nsúmi láró yẹ nsúfun gbogbo èèyàn ló kọjá lórí afárá ẹlẹ́rú ńwẹ́rú ẹlẹ́rú ńwẹ́rú nǹkan ọmọkùnrin láró yẹ bàbá mi gbẹdẹgúnlá shut up. Ah, ìyá àjọ mi lójú inú mà sí ah, ah. o. ó ní o má sọ ìwọ lè ní ọ̀rẹ́ tó máa ní o má sọ fún èmi ìrìn àjò ẹ ó ó so ìwọ ni ìwọ lọ dáadáa ẹ kí ni mo wá ń blame ọmọ fún kí ni mo ṣe ń pọ ọmọ lọ́mọ àlè àṣewọ̀ gangan láìda tó kó sínú ẹ̀dá tó fi ń pẹ̀dá láìda so ìwọ ló fa gbogbo wàhálà takora sí ṣó mọ̀ pé lórí wàhálà ọmọ yìí náà náà fi ní kí n pretend bí ẹni tó kú tí mo sá kúrò lù ú ìwọ ló dá gbogbo wàhálà yìí sílẹ̀. bàbá ẹjọ ẹjọ mo fi Jésù Kristi bẹ̀ẹ́ madamu ẹjọ ẹdìdẹ ẹjọkọ ẹjọ ẹdìdẹ ẹjọkọ ẹdìdẹ ẹjọkọ ẹdìdẹ ẹdìdẹ. mi ò lè dáríji o bàbá inú ti ń bí mi o mi ò nílẹ̀ dáríjì o ẹni kò dìde o. wo arákùnrin tí a bá ní ká rodí dùn fún àwọn adé ìbò tàbá ní ká dojú ká bẹ́gi ń gbó àbẹ́yàn mọ́ nítorí ìdí èyí o ní láti dáríjì ìyàwó rẹ nítorí ní àsìkò ìgbà yẹn ìgbà ìmọ̀ ni kò dẹ̀ mọ̀ ní ìgbà náà ó sì ti ṣe. ó wà nínú ìwé àwọn orin dáfídì ní orí kẹtàlélógún ó sọ báyìí nígbà tí wọ́n ń ka lọ wípé olúwa dáríjì wá bí a ṣe ń dáríjì àwọn tí ó ṣẹ̀ wá ǹjẹ́ arákùnrin àti arábìnrin tí ẹ̀yin méjèèjì tí ẹ bá ṣẹra yín ǹjẹ́ ẹ lè dáríjì ara yín ǹjẹ́ ẹ̀yin yìí mọ̀ wípé nǹkan tí wọ́n ń pè ní for better for worse láàrin ẹ̀yin méjèèjì for better for worse òun ni pé wọ́n sì bẹ̀ ni màá sọ torí bẹ́tà bẹ̀ ó gùn lọ jantirẹrẹ. kí ìyàwó rẹ kó wà nínú ìṣòro kan bó o ṣe máa fà jáde kúrò nínú ìṣòro rẹ nígbà gbọ́dọ̀ máa wà àbí kí ọkọ gangan fúnra rẹ kí ó wá wà ní inú ìṣòro kan kí ìwọ ìyàwó ọ̀nà tó máa máa sán òun ni wípé báwo ló ṣe lè jáde kúrò nínú ìṣòro yìí èyí là ń pè ní ìfẹ́ tí ìfẹ́ bá wà láàrin lọ́kọ-láyà inú ilé náà yóò mọ tòrò ni torí pé tífẹ́ bá ti wà mi ò ní robi sí ẹ bẹ́ẹ̀ dẹ̀ ni ìyàwó kò ní robi sí ọkọ. àbíòye kó o fa ìyàwó rẹ mọ́ra pẹ̀jọ ní ìrẹ́pọ̀ lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe ìyẹn tán ẹ máa wà ní àyíká yìí fún odidi ọjọ́ mẹ́ta pẹ̀lú ààwẹ̀ ẹ ò gbọ́dọ̀ lọ sí ibì kankan ẹ máa gba ààwẹ̀ àti àdúrà kí gbogbo òkè ìṣòro yín kò dìpẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn èṣù gbogbo nǹkan tí ó ń jà yín kí olúwa kí ó bá yín ṣẹ́gun jésù yóò sì ṣẹ́gun ní agbára ní ọwọ́ ọlọ́run ẹ kò ní rí ìbànújẹ́ mọ́. jọ jọ jọ sórí ọlọ́run ẹ wò mọ́ mi mi ní kan ṣe pẹ̀lú yín o kò sí ìmọ̀ tó kọ́ ìpẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ kò ṣẹ́rí kò tó wà lọ́wọ́ mi ṣẹ́rí kò tó wà lọ́wọ́ mi by that bá dé church láti ìjẹta mú àdúrà kò sí kòkòrò ẹ̀yin sọ pé ẹ̀ ń kọ́ mi ẹ̀ ń kọ́ mi owó dà lápò mi mi ìlú kọ̀ọ̀kan ní láti ìjẹta ẹ lọ kọ́ àwọn mọ́mí sí church tí bá dé church àtàlàgbà àtọ́mọ̀ ìjọ sórí ìkọ̀tún máa dúdú wọn pa lélẹ̀ ọ̀hún tí bá dé rẹ̀ sí sórí ẹni tó mọ̀ pè wá ẹ̀ Jọmílójú ah, Jọmílójú ah, ìwọ ló wọ sí ìdààmú màdúpẹ́ o ṣùgbọ́n ṣá ọmọ yìí nǹkan tó fẹ́ lọ ṣe nínú ṣọ́ọ̀ṣì ah, kì í ṣe nǹkan tó dẹrùn Jọmílójú Jọmílójú. a gbọ́ sókè a gba àdúrà fún àwọn arákùnrin àti arábìnrin yìí wípé gbogbo ayé wọn kí olúwa kí ó ṣe ní àṣẹ àdúrà. Olúwa ò